ran ara ẹ̀ lọ́wọ́ ó ń gbàdúrà gan kò tí ì work out well. èèyàn gbọ́dọ̀ kún fún àdúrà ní gbogbo tó bá ń ṣe láyé. Hmm. ìmọ̀ràn ti tèmi nìyẹn o ẹ ṣe gan ni àdúpẹ́. ọlọ́run bá mi wo ojú ọgbẹ́ obìnrin yìí fún ọ ọkùnrin yìí kò yẹ kó máa gbé inú ilé inú fẹ́ẹ̀ ló yẹ kó wà. ìmọ̀ràn ti tèmi nìyẹn o ẹ ṣe gan ni àdúpẹ́ mà. Hmm. a máa ṣe ní àlàfíbọ̀ láàárọ̀ ìní torí wípé àwọn èèyàn kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook mm. kódà títí dórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa làwọn èèyàn ń pè sí bẹ́ẹ̀ ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ text message sọ́wọ́ ọ̀gbẹ́ni Tọ́pẹ́ Tósìn labi mm. lórí Facebook ni wọ́n ní àyàfi ìgbà tí ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n bá tó ṣe òfin tí yóò máa dáàbò bo àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ìgbà yẹn òun náà ni àwọn wà tí àwọn wàrà dáradára dancing wọ́n ní ni ah. ó lè dópin ní nàìjíríà alájà Rọ́fíàt àgbàdo wọ́n ní ṣé obìnrin yẹn sọ jalè ni ah, oríṣiríṣi ìbéèrè ló wá ọ Gíwá Adébímpé òun náà béèrè béèrè pé kí ló dé ṣé àhá kí ni ìbá ṣe. Elizabeth àgbẹ̀ Adéyẹmọ àwọn ní ó láti jẹ́ pé. Pe wáyà nǹkan ra wọn lórí ọkùnrin yẹn ni kó tó lùyàwó rẹ̀ báwọn. Hmm. ó ta parapara Òbídàrè Olúṣọlá Dòyè àwọn náà ń tán fi ṣọwọ́ ó jẹ́ nǹkan tó burú gbà wọ́n pe arákùnrin yìí kò yẹ lẹni tá a bá máa pè lọ́kọ ìyàwó. Alao Káyọ̀dé lórí Facebook náà ni wọ́n ní eléyìí ti wá bọ́ wórí o ó ti kú òní ojú lásán Bọ́lá Ọládẹ̀jọ àwọn náà ní eléyìí wọn ló bani lọ́kàn jẹ́ wọn ní láti jẹ́ pé arákùnrin yẹn wọ́n ní ẹranko ni Zakirat Yusuf Izuago àwọn náà ní wàláì wọ́n ní lóòótọ́ àti lódodo wọ́n ní àwọn nǹkan ọ̀sìn lèèyàn máa ń da gebò ń dàkúdà téèyàn ó lù lù lùkulù ẹyọ lù ú lálùbami hmm. tó òkèlọ́lá káyọ̀dé david láti jamani àwọn náà wí ìwà ẹranko gbà ńlọkùnrin yìí hù pé káwọn mọ̀lẹ́bí arábìnrin yìí kàn ràn lọ́wọ́ láti jẹ́ kó yẹ̀bá fún ẹ̀mí ara rẹ̀. ẹ ló ẹ káàárọ̀ hello. ẹ káàárọ̀ o. orí. àwa rèé o. ẹ káàárọ̀ o. ẹ lẹ́sà. wàsíù ló láti Chicago. ọ̀gbẹ́ni wàsíù láti Chicago ọ̀rọ̀ rẹ̀ ẹ bá wa dá sí. àpẹẹrẹ adẹkùn palẹ̀mọ́ ọdún. yóò bá wa láyọ̀ àmì o. iṣẹ́ hmm. rí ọkùnrin yẹn. Hmm. à ń gbọ́ yín. kankan inú ṣóò ló yẹ kán ti lọ́ọ́ máa fowó wò hmm. ẹranko gbáà ní ẹranko hmm. ẹranko gbáà ní nfa kò yẹ lẹ́yìn tó yẹ kó máa gbénu lé hmm. kó tó mú yàwó ẹ̀ kó tó lù tó bẹ̀rẹ̀. yàwó ò ní the advice òun ló ń gbénu lé òun ló mọ orú nǹkan tó ń kojú òun ló mọ bó ti máa kírò ara ẹ̀ pa. kò ní the advice. kò ní the advice. ah òun ló mọ bó ti máa kírò ara ok tẹ́ bá advice ẹ̀ pé kó dúró síbẹ̀ nǹkan tó ń farada ń bẹ̀ tí ò bá lè farada mọ́ nǹkan hmm. tàbí tó bá là nǹkan mi lọ. tẹ́ bá advice ẹ̀ pé kó kúrò ń bẹ̀ tó bá sì ló nífẹ̀ẹ́ ọkọ nǹkan. òun ló mọ nǹkan tó kù tòun. Hmm, hmm. àtọ ọlọ́run ó là o nǹkan tó mi pàdé sọ fún mi. ẹ ṣe gan ni àdúpẹ́ sà àmì Dèjì Adéfẹ̀sọ òun ti di agbẹjọ́rò láàárọ̀ ó lóun interest nínú kéèsì yìí o. <laughs> ẹ a ó dà kọ chamber rẹ fún wa fún wa tá a fi sọ ti. tí wọ́n fi lè mú lọ́gbọ̀gbà. àwọn kan tó ń béèrè pé ṣíṣọ yẹn dà ṣíṣọ yẹn dà mm. ẹ píkṣọ ni mò ń sọ tí wọ́n béèrè pé àwọn àwòrán ń dà fún ìgbà ìkẹyìn láàárọ̀ yìí àti ń fi ibẹ̀ báyìí báyìí báyìí zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine. plus two three four eight zero nine two two two ten fifty nine ọgbẹ̀nutọ́ ọkọ̀ sísọ. kì í ṣe arábìnrin yìí nìkan ló wà nírú ipò eléyìí tí a ń sọ yìí ọ̀pọ̀ náà ló wà nínú irú mm. ipò báyìí mm. torí gbogbo àwọn tó bá wà nírú ipò báyìí kí ni màrán yín fún wọn àti pé àwọn tó ṣẹ̀ fẹ́ yàn táwọn ò tí ì yàn rárá ṣe mọ̀ pé kì í ṣe gbogbo rẹ̀ ni wọ́n jọ ń bẹ̀rẹ̀ pé bàbá ti sọ̀kan sọ méjì ká mọ̀ mm. fúnra one forty ẹlòmíì olùyàwó rẹ̀ rí olùgẹ́fẹ̀rẹ̀ndì ẹ̀ rí. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ náà àǹtí fún mi kan ah, o ìyá ọ̀ṣọ́ ni o. ìyá ọ̀ṣọ́ ẹ pẹ̀lẹ́ mà. ẹ ẹ káàárọ̀. yes ma. Ah, ṣé mo ṣé mo nǹkan tèmi kàn máa sọ ṣe ìdá ánímà ni kinní kan ni o whatever hmm. ni àti mo rí èèyàn tó jẹ́ bọ̀ nǹkan tèmi máa sọ ni pé ṣe rí ọkùnrin tó bá ti ń na ìyàwó ẹ̀ ìdá ẹ̀jẹ̀ jáde ẹ̀jẹ̀ ò jáde tó bá ṣáà ti gbọ́wọ́ sókè tó na ìyàwó ọjọ́ ọ̀la wọn ò kì í da. Hmm, hmm, I'm talking from experience, okay? okay nǹkan tó ṣẹlẹ̀ sáwọn parents tèmi lèmi fi ń sọ̀rọ̀ yìí hmm. ọjọ́ ọ̀la ò kì í da at the end of their life wọ́n máa ń wọ́n máa ń really wà wretched nǹkan ò kì í wà òkè fún wọn hmm. àwọn ọmọ ò kì í tọ́jú wọn hmm. so maybe àwọn tán bá ń gbọ́ wọ́n lè lo ilé àṣẹ kínní láti wo irú ìwà burúkú tán fẹ́ wù síyàwó wọn láì má ṣe é pè rárá rárá for you nítorí pé ogun orí obìnrin yẹn láì má ṣépè láì má sọ nǹkan kan hmm. ẹni yẹn ti ṣépè fúnra rẹ̀ hmm. it does not matter bóyá ẹ̀jẹ̀ jáde àbẹ́jẹ́ ò jáde tó bá ti lè gbé ọwọ́ sókè tó na ìyàwó ẹ ẹlẹ́dàá àwọn ọmọ pàápàá ó máa dà fún nítorí yẹn bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dàá obìnrin yẹn hmm. so everybody tó bá ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lè mí sọ yìí kò ń ṣe pé bóyá mò ń ṣe àhesọ n tó ṣẹlẹ̀ ni bàbá mi died at the age of one oh two okay. but by the time tó máa fi tó máa fi gbẹ́ngbà tó máa fi dàgbà wọ́n realize pé gbogbo nǹkan tó ń ṣe ń gbà yẹn hmm. ó affect wọn gan. kábíyèsí. Hmm, hmm. so it's not ṣé àbúkẹ́ mi dárúkọ mi so mi ò fi pamọ́ ni so káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ ní inú ẹ̀ so ẹni tó bá ń gbé ọwọ́ sókè tó ń ná ìyàwó ẹ̀ <laughs> ìyàwó ní láti ṣépè fún ọmọ ní láti ṣépè fún ọ. bámi ọ̀ṣọ́ ọjọ́ mi ló bàjẹ́ tí òun yẹn. ìyá wa ọ̀ṣọ́ àwọn tí wọn ò tí ì yàn lọ́kùnrin lóbìnrin báwo la ṣe mẹ nínú ẹni èèyàn nú èèyàn. báwo la ṣe mọrú ẹni tí ó sọ ìyàwó di bẹ̀m̀bẹ̀ báyìí tàbí ìyàwó gan-an táwa dún nípa mí ń kú. sẹ́ẹ̀rì gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́run ni gbogbo ẹ̀ wà àti pé sẹ́ẹ̀rì ìyà sẹ́ẹ̀rì marriage ó wà mm. complex ó dàbí pé question ti eob béèrè lórí kíní ẹ̀ ní jọ monday eh, marriage wà so complex. Hmm ṣe rí garanti kankan kò sí ní ibẹ̀. kò sí ìwọ fúnra rẹ ló máa wá. èèyàn dà níyàn ni kéèyàn tó wọbẹ̀. Hmm. bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ wá wọbẹ̀ tán wàá wá fi àdúrà wàá fi gbá ní ẹsẹ̀ ṣẹ́rí mi hmm. tèmi ń sọ̀rọ̀ yìí ó ní nǹkan tí ojú tèmi rí nígbà tí mo bẹ̀rẹ̀ ìgbéyàwó mi hmm. ṣùgbọ́n mo wá determine wípé nǹkan tó ṣe àwọn nǹkan tí bàbá mi ṣe fún ìyá mi mi ní gbà but at the same time it happens but ṣẹ́rí àdúrà ni mo fi ṣẹ́gun ẹ̀ àdúrà ni mo fi ṣé àmọ́ kí mo dárúkọ mi pé kò ń ṣe pé má jẹun gbòò sínú ilé hmm. so àdúrà ni mo fi tì í pé ọlọ́run nǹkan tí mo fẹ́ kọ́ lélẹ́yìn hmm. ìyá tó jẹ ìyá mi mi ìfẹ́ kó jẹ mí and at the same time mi ìfẹ́ káwọn ọmọ mi náà kọ́ grow up without their father and without their mother. ẹ ló ma ìyàwó ọ̀sọ́ ìyàwó ọ̀sọ́ ẹ má bínú ẹ pé bíbélì pé ó wípé máa gbàdúrà máa ṣọ́ra ṣé ẹ mọ̀ pé tá a bá ń gbàdúrà ó yẹ kó tún ní nǹkan míì tóbìnrin ó tún máa ṣe tọ̀ ọ́ láti fi ti àdúrà yẹn lẹ́yìn àpò ń gbàdúrà mò ń gbàdúrà olúwa bùkún mi olúwa ràn mí lọ́wọ́ èèyàn òṣìṣẹ́ kankan kò sàbọ̀ ṣé ọlọ́run ò kì í bùkún ládòfo ẹni tí ò ṣe kankan. ìwà ìwà ìwà both sides both sides We need ìwà because irú èmi tẹ̀mí ń sọ̀rọ̀ mo burú lóbìnrin mo mọ̀ yẹn mi ń ṣẹ̀ràn rírọ̀ so mo ní láti work it out that I'm telling you the truth ṣé mo dárúkọ mi náà mo ní láti work it out fún ara mi pé you know what i'm gonna make this thing work bóyá ẹnu mi ti mú jù ní ok màá ṣí màá màá hmm. màá ṣí ẹnu mi sí kìíní díẹ̀ hmm. Hmm. yes so o máa gbàdúrà but at the same time o máa ní láti yí ara ẹ wò pé what are the things that i'm doing tí o right tí ọkùnrin fi lè gbọ́ sókè yàn mí what are the things tí ó lè fà kí marriage mi máa ṣe báyìí ẹ má jẹ́ ká tọra wa jẹ àwọn obìnrin burú àfẹ́ tó bá fẹ́ tọrọ ìjẹ́ kan. mo gbé fún yín màmá mo gbé fún yín ẹ ṣe ìyá wa. òun tó hmm. but a máa work out yẹ fún ara wa a máa wo ọkùnrin máa check ara ẹ out pé ok ṣé mo ní ìrònú ni ok màá ṣe kìíní lẹ́ńtẹ̀ ládùúrà tó hmm, hmm. bá bẹ́ẹ̀ ni wàá máa fàdúrà tí wàá dẹ̀ máa bá ọkùnrin yẹn náà sọ̀rọ̀ every time ìjọ tó bá ti pórí ẹ̀ wálẹ̀ wàá bá sọ̀rọ̀ ah kinní kan kìnìún ẹ̀ ìjọ yanjú ẹ̀ I am telling you right now pé o ní any issue ní relationship mi because mo work it out pẹ̀lú àdúrà pẹ̀lú àwẹ̀ mm. pẹ̀lú gbogbo ẹ̀ pẹ̀lú àwa lóru àti kíni so advice mi nìyẹn kò ṣe rí kò sí o ò lè mo bá ní o ṣe kinní kan ní omi ní pé o máa get the right person. Mm. All right ìyá àfihàn ọ̀ṣọ́ mo gbà fún yẹn ṣe gan ni adúpẹ́ mà ẹ ṣeun mà. Mm. ìwọ olólùfẹ́ mi súnmọ́ mi fàmọ́ mi ẹ jẹ́ ká sáré sọ nǹkan kan kó hmm. yẹra wa torí wípé ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ text message là ń rí báwọn èèyàn ṣe ń kọ lórí Facebook ni wọ́n ń fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa Ọlájọkẹ́ Olúfẹ́mi mo rí àtẹ̀jíṣẹ́ wọn láti pàṣẹ WhatsApp ibẹ̀ ni wọ́n ti tẹ̀ ẹ́ sọ́wọ́ wọ́n ní lóòótọ́ àti lódodo wọ́n ní obìnrin wọ́n ní oúnjẹ gbọ̀n làwọn o wọ́n ní gbà míì wọ́n ní obìnrin àmọ́ gbé wà wọ́n dé hmm. wọ́n ní àmọ́ pàpà síbẹ̀síbẹ̀ kò yẹ kí ọkùnrin kan tó bá jẹ́ orí gidi kó lè lu ìyàwó rẹ̀ bí irú eléyìí wọ́n wá ń sọ wípé àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọ́n ní wọ́n láti gbé arákùnrin yẹn ńlẹ̀ o kí wọ́n lọ rèé ṣe àyẹ̀wò ọpọlọ fún un hmm. wọ́n wá pé ká ránṣẹ́ pé àwọn wọ́n ní kẹ̀sì wo hmm. irú ọkùnrin bọ́bá yá nìsín wọ́n tún sọ pé kí ọmọ bọ̀ pé àwọn fẹ́ẹ́ wọ orí pápá o ah. pé àwọn àwọn ń kọ́ o ọkọ ọkùnrin mi ń bọ̀ bá lu ìyàwó ẹ̀ tó báyìí ta ló sọ fún ọ pé lálẹ́ irú ijọ́ tó lù yìí ta ló sọ fún ọ pé. Eh, ibi tọrọ wa wà rè ẹ gbọ́ ṣe rí gbogbo tó bá ti wá sórí ètò yìí kì í ṣe torí pé bóyá a fẹ́ fààyàn lé òfin lọ́wọ́ ẹni tí ọ̀rọ̀ kàn gangan kan lè wá ká lè wá ìyẹn jù sí. àtirú àwọn míì tán wà nínú irú ìṣòro yẹn. káwọn náà lè kúrò nù dé níta gbẹ́tò ìkàlẹ̀ fún rè irú ẹni ọ̀rọ̀ kan kì í ṣe pé wọn ọmọdọ̀ àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn hmm. àwọn ni wọ́n sì mọ ìdí pàtàkì tí wọ́n fi dákẹ́ tí wọ́n ò lọ sọ́dọ̀ àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó fi jẹ́ pé orí ètò ni wọ́n wá kì í ṣe iṣẹ́ tiwa láti lọ́dọ̀ ah, ah, ah, ajàfẹ́tọ̀ ọmọnìyàn. orí níbi hmm? tó o ti sọ̀rọ̀ tó o ti parọ́ tó ní bóyá irú ọkùnrin tó tún ṣe báyìí bóyá yóò tún sọ pé kìnnìkan kìnnìkan hmm. nínú ọjọ́rú wednesday àbí yes ọjọ́rú wednesday ni nínú ìròyìn tó gbẹnu tán wa lára àwọn ìròyìn kan tí ó ń ṣẹlẹ̀ káàkiri lábẹ́lé nínú ìdílé nítorí pọ́kùnrin fẹ́ sáfíìsì ẹ́ńjìn ó fẹ́ sáfíìsì ẹ́ńjìn ni o kò ti yí ẹ. ọ́ìlì lọ fẹ́ lò mi ò tí ó lò mọ bí mi léèrè ọfẹ safọ service engine lásán lè onímọ́tò tí ọjẹ́ ẹ̀ta ni ọkọ̀ ní rárá o mọ́ sàfíìsì mi o ìrìnráyè kọ sáfíìsì mi báyìí o ìrìnṣẹ́ o ó sì lùyàwó ẹ̀ pa bẹ́ẹ̀ mo sọ fún ọ. ọ̀pá. ìyàwó tilẹ̀kùn mórí ńgbà tí ó gbálẹ̀kùn gbálẹ̀kùn tíyàwó ọ̀dà lóhùn tíyàwó ní hmm, kìí ṣe pé yóò ṣàfihàn ẹ́ńjìn lásán yóò tún lù náà pẹ̀lú ẹ̀. ọ̀ngbà hmm. tíyàwó àwọn pé kí lọ́nà àbáyọ ìyàwó bá ṣí fèrèsé wípé kó wọn wábi sá lọ ó ti mọ̀ pé ìyàwó òun fẹ́ ṣí fèrèsé ó ti mọ̀ pé fẹ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ sá lọ ó sì pàpà lọ yípo bá ìyàwó sórí bí ìyàwó ṣubú sí pé kó wọn fẹsẹ̀ lílẹ̀ kó mọ ibẹ̀ ló tún ó lù pamọ́ bẹ̀. Hmm kọlọ́run ó ṣàánú. ọ̀pọ̀ ó ní ìyàwó ẹ̀ bí irú eléyìí nítorí pé ó fẹ́ bá ṣe ó fẹ́ service engine obìnrin ọgbà ọkùnrin yóò ní ìyàwó ẹ̀. ẹ̀dúró lẹ́yìn ní ìgbà tẹ́ mọ̀ sọ pé kìnìún ń gbà mí ọ̀rọ̀ service. ń sálùpá lọ́wọ́ àkàn sálùpá lára ya. èèyàn lè yan ọmọ gbà tí ọkọ̀ bá ti nílò service. èèyàn wo ah, ẹ jẹ́ ń tọ́lọ kọ́ ni driver ni ọmọ gbà tí ọkọ̀ nílò service. ọkọ̀ ò lè mọ̀ fún ara rẹ̀. ṣé ẹ wà sáyẹ bá ń service mọ́tò náà lójoojúmọ́ ẹ service ẹ̀ pa ọ̀dà àwọn mẹkáníìkì sáfíìsì ẹ̀ pọ̀ mẹkáníìkì sáfíìsì ń pa mọ́tò <laughs> mẹkáníìkì jọ yé mi wípé ẹ́ńjìn gan pàpà náà kí náà ní tọ́ kò yẹ kọ́ mọ́tò kò sì yẹ kọ́ pọ̀ jù mẹkáníìkì wo ni ń tàn mẹkáníìkì Àjàyí ah. Àjàyí Àjàyí Ògidì Olútìmẹ ní fóònù wa ń bì hmm. ní mo sọ wípé má ní ẹ wá bá ń sáfíìsì ọkọ̀ mi yó ah, yeye ẹ bá sáfíìsì ẹ̀ ń jẹta ah, kí mo sáfíìsì ẹ̀ lójoojúmọ́ eh, ni. ẹ ọkọ̀ wa pólísì méjì hmm. eh, irú ọkọ̀ yìí ọkọ̀ ìtànsọ̀ sáfíìsì èèpà. àpọ̀jù rẹ̀ náà kọ̀dá sẹ́ àní arọ́ wọn jàn ni ó ṣe jẹ́gẹ́jẹ́gẹ́. mo ti gbọ́. èèyàn bá ń sáfíìsì ọkọ̀ ntajà yìí ògidì olùsọ fún mi nù pé bẹ́ẹ̀ bá ń sáfíìsì mọ́tò lójoojúmọ́ ọlọ́ ẹ̀fẹ́ ọ̀dà ni yóò tún padà wá di jẹ́gẹ́jẹ́gẹ́jẹ́gẹ́ nígbà tí fẹ́ẹ́ fi ẹ́ńjìn ba orí rẹ̀ jẹ́. ní ti à ń bọ̀ wá sórí Facebook ah. ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́sẹ̀gì tí à ń rí kò ṣeé wò káwa gbójú kò ń bẹ̀ mm. ẹ abilékọ Olúwakẹ́mi Rájímọ́mí Ẹniọlá ní Chicago wọ́n ní ẹranko láàrin èèyàn ní ọkùnrin yẹn. animal in the human flesh. Hmm. wọ́n ní I felt bad for the woman ah. wọ́n ní kò easy láti gbé ilé ọkọ kọ́lọ́ ràn wá lọ́wọ́ ni onílé ní àlejò dìsẹ́rù de gbogbo wa ẹ kú ètò àhàn ìwọ ni wọn bá wọn ní sáfíìsì kan sáfíìsì ni sẹ́mi ni ọtún bá wọ ìwọ ni ìwọ ni èmi ọ̀jà láàárọ̀ yìí o ọjà lé ẹ lórí èmi ọ̀jà láàárọ̀ yìí tèmi torí ẹ ń ṣe bẹ́ẹ̀ dè lọ́wọ́lọ́wọ́ oúnjẹ ní jẹ oúnjẹ ọdún ni ẹ mú wá oúnjẹ ní jẹ ìjà o ìjà oúnjẹ ní jẹ o ẹ mú nǹkan ọdún wá ní òótọ́ àkíkú o. padà sójú òpó àwọn èèyàn wa pọ̀ ń bi gan hello ẹ káàárọ̀. hello. ẹ káàárọ̀ o. ẹ bá wa gbóhùn sókè o. mo fẹ́ dá sí ètò mi. ẹ ti ń dá sí orúkọ yín àti bí tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yìí. orúkọ tèmi ni sunday olùkọ́ láti London. láti London all right ẹ ẹ jẹ́ kóhùn yẹn ẹ increase. kó gòkè díẹ̀ sí. ok ok ẹ ẹ ń gbà yìí à ń gbọ́ yín báyìí. Eh, mo máa ń gbé mo máa ń gbé ètò yín dáadáa and uh, uh, today is my first time kí my call. kọ́ hmm. and mo really ní interest lórí topic tí à ń discuss ní àárọ̀ ẹ má bínú pé mo sọ ìbò mọ́. ẹ sọ ìbò àmọ́ bá yín tù. ok ó tó ṣẹlẹ̀ ní pé bó ti wà nílé ìṣèǹbà tó bá bíi bíi ogún ọdún. bọ̀ hmm. hmm. bọ̀ Òṣogbo Òṣogbo ni wọ́n bí mi sí tí mo dàgbà

ṣé bá ìfẹ́ ni pé bí èmi sọ ṣáde ń gbàgbé pé bá tọkùn bá ti ní tó bá ní ìfẹ́ tó bá ní sorry torí bí ìfìfọ́ sàn tí máa iphone sọ yóò ever discuss pẹ̀lú báyìí rí so it's a little bit too much for me to mm. just talk about this but I'm very sorry. Hmm. so nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé eh, wọ́n máa ń jà bọ̀ wọ́n pé bóyá ìfẹ́ ni òwúwàdí ọkùnrin máa ń pèsè nígbà yẹn for us we just like hiding we always hiding hiding because we are as a very nǹkan tó ń mm. and ìgbà yẹn mo máa fi pé eh, mo ní láti protect mẹ́rin wá ń gbà yẹn but ọmọ kékeré ni wá mm. ah, kò everything nígbà yẹn kò kò make kò make sense mm. but but growing up reflect on it kò even up to this moment and the, the funnest thing ni pé that our stepdad that ìfẹ́ yẹn sì wà even up to now we still do what we have to do as a child. Mm -hmm. but, I I àwọn ọmọ bóyá maybe it's a different man now So i don't. kí lè fẹ́ mú jáde ń bẹ̀ sà. ó tún fẹ́ fẹ́ mú jáde jáde pé ní ìgbà tí ọkùnrin bá máa wù kó máa wo àwọn ọmọ tí wọ́n bí sílẹ̀ because àwọn ọmọ máa wọ́n máa mìíràn ọmọ lè mìíràn ìwà ìwà tí tí bàbá ń wà tó ń fi yà. kọ́mọ rò pé tí bàbá ń ṣe nọ́mà kó ní wàá kó ìbáìbù káràkítà yẹn Eh, eh, eh, exactly ó lè ó lè mirror in the future tó pé tọmọ bá tọmọ bá tọmọ bá wà kẹfù ó lè affect ọmọ in the hmm. future so òbí hmm, hmm, gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ rò nípa nípa tí àṣẹ wọn. ẹ ṣé bàrà tó dé láti London. ẹ ṣeun ẹ ṣeun. ẹ ṣeun ẹ ṣeun. à ń bọ̀ wá sí orí Facebook láti wá ka àwọn àtẹ̀jíṣẹ́ tó wà ń bẹ̀ àmọ́ lára àwọn nǹkan tí àwọn èèyàn ń tẹ̀sí wa ẹnìkan ló kọ ilé yìí wọ́n ní ẹ káàárọ̀ Mr. Ori yóò dá ká fi ókọ bò wọ́n láṣìírí àwílẹ̀ ní dákọ̀ wọn wọ́n ní ìjà jẹ́mọ̀ wípé ẹ̀gbọ́n àwọn obìnrin àbí àbá mú fóònù mi bí mo ti gbé kaná. wọ́n ní ìjà jẹ́mọ̀ wípé ẹ̀gbọ́n àwọn obìnrin mm. wọ́n ní bíi kúkú bíi yíyè lọ́kọ wọn máa ń lù wọ́n wọ́n ní títí di ìgbà tí wọ́n tó yọ. ẹ̀gbọ́n ẹni tí ń sọ̀rọ̀ yìí hmm, lóbìnrin. Eh, wọ́n ní títí dìgbà tí wọ́n tó yọ irun tẹ́yìn obìnrin máa ń ṣe sórí Bob Marley ni wọ́n pè wọ́n nígbà wọ́n wá yọ wọ́n ní wọ́n wá rí i pé ìpọ́n ló wà ní abẹ́ rẹ̀ ah. eh, wọ́n ní fòdìdí ọdún mẹ́rìnlá gbáko òun náà ni arábìnrin yìí ló fi wà nílé ọkọ wọ́n ní táǹtí àwọn sì máa sọ ni pé èmi ò lè fi àwọn ọmọ mi lẹ́ o pé mm-hmm. ìyá ọmọ ni àwọn ń jẹ wọ́n ní àyà àfìgbà tọkọ wọn tó lù wọ́n débi pé ilé ìwòsàn lọ gbà wọ́n ń tẹ̀ tí wọ́n tún admit wọn sílé ìwòsàn. ẹgbẹ́ wa tó ti kúrò lọ́sibítù ọyà wọn tó padà lé ń pé wọ́n ti gbà pé ìyá ọmọ làwọn ń jẹ. Hmm, wọ́n wá sọ̀rọ̀ bíi ọ̀rọ̀ tí ìyàwó ọ̀ṣọ́ tí wọ́n sọ wọ́n ní ṣàwárí arákùnrin yẹn wọ́n ní ń jayé orí rẹ̀ nígbà náà títí dìgbà tó wá tó ní àrùn jẹjẹrẹ hmm, hmm. cancer. Ah, kọ́lọ́hún ó ṣàánú ọ̀fẹ́sàn kan bẹ́ẹ̀. Ah, mm, ọmọ tó àbátí ẹ̀ wí mọ́ jẹ́. ọ̀dà ẹ jẹ́ nǹkan àtẹ̀jíṣẹ́ eléyìí Alhaji Adémọ́lá amúgbálẹ́gbẹ̀ẹ́ olóyè Jùmọ̀kí Akínjídé wọ́n ní ní ti àwọn o wọ́n ní ó ṣòro láti lè dá ọkùnrin mọ̀ pé ọkùnrin kankan yìí kọ́ sórí pé òun ó máa lu pé gàǹbo lòun ìyàwó òun o hmm. pé òun ó lu ìyàwó òun tó bá yá wọ́n ní kò sí ọkùnrin kankan tí máa kọ irú rẹ̀ sórí. bákan náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọ́n ní ká máa wò ó wọ́n ní ní ti àwọn pé àwọn kì í tiẹ̀ fẹ́ rí àbí káwọn gbọ́ sétí pé ọkùnrin kan ajọkùnrin gidi wọn lu ìyàwó rẹ̀ àbí kọ́ máa na ọ̀rẹ́bìnrin rẹ̀ girlfriend gan lásánlásán wọ́n ní irú rẹ̀ páwọn ìfẹ́ gbọ́ sétí wọ́n ní lóòótọ́ àti lódodo wọ́n lóbìnrin náà aláṣejù pọ̀ nù wọ́n pé wọ́n lè jẹ́ kí inú ó ṣìyàn bí hmm. wọ́n ní ṣùgbọ́n ní ti àwọn ìmọ̀ràn àwọn fóbìnrin yẹn ni pé kí wọ́n rọra fi inú ilé òun lẹ̀ jẹ́ẹ́jẹ́lì. irú obìnrin tó ṣẹlẹ̀ sí yìí mm. àbẹ̀yìn tó bá tún wà lẹ́nu. alájà adémọlá àtẹ̀jíṣẹ́ wọn mọ̀ kan mm. text message wọn nù ká padà sí ojú òpó. hello. hello. yes ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú ètò làwọn kàdéhùn olóhùn obìnrin ni. olóhùn obìnrin ẹ bá wa dá sí. Mm. ẹ rí ọ̀rọ̀ yìí ó máa ń ní igun lóríṣiríṣi. ẹ ṣáà wò. ó lè wà gẹ́gẹ́ bí túnde ṣe sọ láti ìlú òkè tí ọkùnrin mi bá wà ọkùnrin mi lè máa kọ́ pẹ̀pẹ́ yes òun láti tọ́bọ̀ ṣe ń treat ìyàwó ẹ̀ tóbìnrin ò gbójú bọ̀rọ̀ àwọn ọkùnrin kan wà bẹ́ẹ̀ tẹ́ pé by side by bọ́yìí máa di attitude tí wọ́n lára nìyẹn ṣẹlẹ̀ tún rí àwọn kankan tí náà tún máa wà lára ọkùnrin àtòbìnrin omi tó bá ní girlfriend mo ti wà níbì kan rí tí woman friend ọkọ wa sọ fún ìyáálé ni pé ah, òun kékeré wọn ẹ má bínú o gbogbo ìjà tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn owó òun ló ti ń wà o ìyẹn wá ní àbìtì ah, báwo ó ní tí kọ́ńtì inú ilé wọn bá ti ń fẹ́ ó ní inú ilé yìí ò ní tòrò. hello. hello ọgbọ́n yìí. ó ní tí kọ́ńtì inú ilé wọn bá ti ń fẹ́ ó ní inú ilé wọn ò ní tòrò ó ní àlùpà ni. ẹ ṣe sùúrù o táfẹ́fẹ́ bá ń fẹ́ kọ́ńtì ah, mo wà ń bẹ̀ kì í ṣe pọ́nrọ́ ẹ̀yìn pé tí atẹ́gùn bá ti ń fẹ́ kọ́ tiwọn inú ilé wọn ò ní tòrò àlòpàmà kù ní ọkọ̀ máa fi wọ́n. wá ló dé kí ló pé à ṣe fóun. ṣé ṣe mọ àwọn ló mọ nǹkan tó rí. sọfẹ kọ inú sọfẹ kí ọkọ léyàwó ẹ bọta kó òun lè kó wọlé ni ni ni ni àbẹ gbogbo yẹ Ọlọ́run mo wà mẹ kì í sọ̀rọ̀ wọn ni wọn ni. Hmm. so sẹ́rí ilé ayé yìí kọ́ ló ṣàánú ẹ̀dá ni. irú eléyìí náà lè má jòjú lásán. ó lè má jòjú lásán ni mo fi sọ pé igun lóríṣiríṣi ló máa ń gbà tẹ́lẹ̀ a ti yọ olóhùn obìn ẹ ṣe gan ni àdúpẹ́ sá ẹ ọrùn jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan lórí Facebook ẹranko eh, ni igbá ni àwo ni hmm. ẹja mm. fìyún lẹ gbogbo ayé ti mọ̀ pé ẹranko náà ẹranko náà ni ló lè mọ̀ sí hmm. bí ìyá ọ̀nà. ẹ kàn jẹ́ ká mọ ìwòye yín lórí tó wà ńlẹ̀ yìí pàápàá jùlọ àwọn tí wọn ò tí ì yàn bó lè yàn ṣe mẹ nínú ẹni èèyàn nú èèyàn kó tó di wípé àwa kú ò lórí yìnyín ṣe mọ̀ wípé ọdún kanlẹ̀ kò gbọ̀ngbọ̀ngbọ̀n mm. gẹ́gẹ́ bí ìdílé aláyọ̀ owó wà owó òsì obó la ṣe lè ṣe ọdún tọdún ó ṣe dùn tí gbọgbọ ọkàn sí tí ò ní eh, sí wàhálà kankan eh, irọ́ eh, ọmọ jápọ̀ ǹjẹ́ ọdún táwọn ohun ẹlòmíì ò lówó ọbẹ̀ ọdún tí ó ṣe ìyàwó rẹ̀ ní olùlálùfẹ́ kú. ẹ ló ẹ káàárọ̀. ẹ ló ọrùn ẹ káàárọ̀ orí. ẹ káàárọ̀ hmm. o. ló ń sọ̀rọ̀ látọ̀yọ́. kílẹ̀ gborúkọ yín láti ìlú Ọ̀yọ́. èjìdé ọmọ ọba ló ń sọ̀rọ̀ látọ̀yọ́. èjìdé ọmọ ọba bẹ́ẹ̀ ni náà ni o tiẹ̀ jẹ́rú àwọn ilé ọmọ ìlúyàwó hmm. àwọn ọ̀bẹ́kẹ́ à ń gbọ́ yín sà. ọ̀pọ̀ ọdún ọ̀pọ̀ ọdún la ṣe obìnrin sọ̀rọ̀. obìnrin bá wa sọ̀rọ̀ yìí. obìnrin ní sọ̀rọ̀ ohun mi rí bẹ́ẹ̀ ni. ọ̀dà olóhùn ọkùnrin àgbọ̀ yìí. obìnrin yẹn hmm. yóò ṣe sùúrù púpọ̀ hmm. òun bí ilé wọn yẹn ṣe rí ṣùgbọ́n ọlọ́run ò ní jẹ́ á fi ẹrù wa sọ́yàn lásìkò yìí tó bá rọrùn fún kó dúró tí ò bá rọrùn fún kọ́kẹ́rù rẹ̀ hmm. kọ́mọ bọ́ọ̀mọ rẹ̀ sọ̀rọ̀ kó gbégbé ayé àlàáfíà hmm. torí tí lùlù bá ti pọ̀ ju ẹ̀mí ọ̀bọ ni tí hmm. lùlù bá ti pọ̀ ju ẹ̀mí ọ̀bọ. bẹ́ẹ̀ ni ó sì padà ní ọkọ rẹ̀ ní nǹkan kan yọ̀ọ́ mọ̀ jayé lọ ní o ọlọ́run ó sì mọ̀lẹ́ òtútù ó ti dá lásán láàmú. ẹ̀ka ikú ló gbé. bẹ́ẹ̀ ni kò sí ọ̀dà ìròyìn tẹ́ka tóbìnrin torí pé wọ́n jọ láti jọ ṣepọ̀ tó lùyàwó rẹ̀ pa kò sí iṣẹ́ ó lè di ó lè di ọmọ fáwọn òbí obìnrin mọ́ ni mm, mm, mm. ọlọ́run ó ṣàánú fún wa òǹkàlùkù ọjọ́ tó kọ fádà rẹ̀ níbi ọlọ́run nínú àjò owó dé. wọ́n níbi kinní kan bábà jẹ́ tó kinní kan ní ọ̀dà. àtẹ̀yàn ní bẹ́ńbẹ́ ni àtẹ̀yàn kọ́ ni àti sátán kan ni kí wọ́n kọ́ ṣe gàyà fúnra wọn kan sinmi ọlọ́run ṣàánú rẹ̀ kò ní jọ́ fẹ́ rẹ̀ sọ́yàn nígbà tí ò lérò náà tó gbowó aláàfin ṣùgbọ́n ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kọ́ wá dájọ́ hmm. ọlọ́run pàánù ọdún ayọ̀ láti. ẹ ṣeun ya ẹ ṣeun adúpẹ́ láti ìlú ọ̀yọ́ olúbùkọ́lá oyíndàmọ́lá fàdèyí lórí facebook wọ́n ní orí àtọrùn wọ́n ní ẹkú ètò wọ́n ní gbogbo ọkùnrin tí bá ti na ìyàwó rẹ̀ wọ́n ní tàbí ṣùgbọ́n kankan ò sí ẹranko ni wọ́n ní síwájú sí o wọ́n ní ká mọ̀ wò wọ́n ní ọkùnrin yẹn wọ́n níyàwó rẹ̀ ló pòun ń nà o àmọ́ kọ́ mọ̀ pé òun ti ń nà ìyá òun. Hmm. Hmm wọ́n ní irúfẹ́ ọkùnrin yẹn pé ó yẹ kán gbé lọ fún àyẹ̀wò mm, mm, mm, ọpọlọ olúdé olúrẹ̀mí àìná àjàyí wọ́n ní àwọn ọkùnrin ní láti ní sùúrù fún wa nítorí aláwòkù ní àwọn obìnrin ẹ ètò sà mà ẹ ṣe gan ni. bí a máa sọ pé aláwòkù kì í ṣe ti pé bóyá nǹkan kan ṣẹni yẹn rí o ṣùgbọ́n pé ibi táwọn ẹbí wa táwọn òbí wa tọ́ wa dé ilẹ̀ yìí ó ti máa tọ́ wa nìṣó eh, ibi tí wọ́n wò wá dé mhm. tí wọ́n wò wá dé bí ọmọ damilola Yusuf wọ́n ní ọkùnrin tó bá ná ìyàwó ẹ̀ ìyá ẹ̀ ló ná hmm. eh, Tìmílẹ́yìn Omíyalé wọ́n ní eléyìí pọ̀ jù o wọ́n léléyìí pọ̀ jù o wọ́n léléyìí pọ̀ jù o owó ẹ̀yẹ wálé àwọn náà ní arákùnrin yẹn wọ́n ní tàbí ṣùgbọ́n kankan ò sí wọ́n ní ẹranko ni tó aṣọ èèyàn bora hello. hello. yes ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o ẹ kú ètò. ẹ ṣeun. d one kọ́ yìí náà díwọ̀n kan ilé orúkọ mi ni ṣeun abiona láti baltimore maryland. ok à ń gbọ́ yín sá. ok mo fẹ́ dá sí tòní o. ẹ ti ń dá sí sá. ok bẹ́ẹ̀ mi ṣe rí andrew tèmi gbèrè ni wípé a lot of people marry for wrong reasons. Mm jẹ́rí àti bẹ̀rẹ̀ wọ́n ní àtòkèrè lójú jíjìn tí máa ń mú ẹkún sọ. Hmm. bẹ́ẹ̀ni àti bẹ̀rẹ̀ ló yẹ kí àwọn èèyàn ti mọ̀ pé òkè ẹni yìí dóò wọn kì í kọ́ sójú gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ but àwọn signs yẹn wọn kì í wá létà hmm. ó ti máa ń wà kéékèèké táwọn èèyàn ti máa rí bọ́ wọ́n máa ń ignore ẹ̀ hmm. ọkùnrin máa ignore ti obìnrin obìnrin á ignore ọkùnrin ó máa change ó máa change ó máa change. irú àwọn nǹkan tó yẹ kó ti máa wò ìgbàdàn déètì yẹn courtship ó wà fún pé kẹ́ ti mọ̀ wá ara yín kí ni aspiration kí làwọn nǹkan tẹ́ fẹ́ kí ni future báwo ni wàá ẹni ṣe rí ṣó lè ṣé mo lè bẹ́ẹ̀ ní báyìí gbé wọn àwọn èèyàn máa wò ẹ lómi máa wò pé ah òun ti ṣetán àti marry ẹ especially obìnrin pé ah wọ́n ti ń kí fún onílé and all that pé so òun fẹ́ òun ní láti dúró ti ilé ọkùnrin náà ní ilé òjà yọsùnlọ kẹmíkò á pòwe oríṣiríṣi fún àwọn láti bá of which gbogbo àwọn nǹkan tó jẹ́ important things tó yẹ kó wù wọ́n máa wọ́n máa fojú fò dá hmm. títí tí wọ́n máa délé padà so hmm. at the end of the day kíní yẹn ò ní wọ́n máa fi wọn irú ẹ tó lu tó lu ìyàwó ẹ̀ lálùpàpọ̀ kù yìí sí báyìí hmm. ó lè ti jẹ́ àwọn kan kéékèèké tí ń ṣẹlẹ̀ bọ́ tó gbọ̀ pé ah, ẹ wò kí ni àwọn èèyàn fẹ́ sọ a lot of people marry because of kí làwọn èèyàn fẹ́ sọ you don't marry for, because ìwọ nìkan ló máa wà bẹ́ẹ̀ at the end of the day so fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tó fẹ́ marry máa sọ fáwọn èèyàn wọ́n sọ máa sọ kí ṣe pé mi like àwọn ọmọ mi I love my children but mo marry torí companionship. Hmm. Hmm. ẹni tó bá marry torí companionship ìyàwó ẹ̀ ò lè su kò lè hmm. dédé sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ sí ní jọ̀gìmọ́ because ó fẹ́ ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ bọ ìwọ tó fẹ́ ìyàwó torí ọmọ nígbà tí wọ́n bá ti wà lẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní àwọn ọmọ yẹn ló máa achieve attention sórí uh-huh. ọmọ ó máa wò pé ìyàwó whatever tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ so àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ hmm. kán mọ reason tó ti fẹ́ marry hmm. wọ́n dẹ̀ dúró sórí reason yẹn tó bá ti rí pé wọ́n rí nínú relationship tó bẹ̀rẹ̀ why they are cut to tó bá ti rí pé òkè àwọn cut kò sí nǹkan báwọn fẹ́ ní future lórí kọ́lẹ́sì bá lọ́bẹ̀ẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ hmm. so bẹ́ẹ̀ ni ṣe retí nìyẹn. orúkọ yín lẹ́ẹ̀kan sí sá. èmi náà fẹ́ béèrè orúkọ wọn mo fẹ́ béèrè orúkọ wọn lẹ́ẹ̀kan sí ṣeun abiona lórúkọ mi. ẹ bá a kí gbogbo wọn tí mo lamẹríkà ẹ ṣe. All brothers ẹ bá mi dá sí ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn international brothers ẹ bá mi dá sí i. àní nínú òbí ẹni pẹ̀lú ọkọ ẹni èwo ló ṣe pàtàkì tó ṣe kókó chief commander ẹ ṣe àdúpẹ́ a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wé tọkọ ẹni a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ọkọ wé tòbí ẹni a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wé tọkọ ẹni a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ọkọ wé tòbí ẹni ohun tí òbí lè ṣe ọkọ ò lè ṣe yẹn ohun tí ọkọ lè ṣe òbí ò lè ṣe yẹn ẹ má bínú lórí ah, eléyìí tá à ń bá oh, oh, bọ̀ oh, a fẹ́ ṣèraró ní àbẹ̀wò a fẹ́ ṣe gàyà bẹ́ẹ̀. Hmm. títorí companionship. kí ìyàwó èèyàn kó jẹ́ dependable companion. kó jẹ́ ààyò èèyàn hmm. kọ́kọ́ èèyàn jẹ́ ààyò èèyàn wọ́n nìyẹn ni ò ní jẹ́ kí ìdílé dàrú kí ìyàwó èèyàn jẹ́ ọ̀rẹ́ èèyàn bẹ́ẹ̀ mi ṣe jẹ́ ọ̀rẹ́ orí hmm. tí orí jẹ́ ọ̀rẹ́ mi ah, ọ̀gá ọlọ́run ọba yóò mọ̀ ṣàánú wa o. ọdún iléyà ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́yìn sátidé òní kò tún sí sátidé míì tí ó fi kan ọdún iléyà ó túmọ̀ sí wípé sátidé òní òun ló kángun sí ọdún iléyà gẹ́gẹ́ bí ìdílé aláyọ̀ sí mm. òsì. àpíà kí ló ṣẹlẹ̀. <laughs> ìgboro ranjú ko lásìkò yìí mm, ìgboro ọ̀rẹ́ rìn kọ́lọ́hún ó ṣàánú ẹnu ọbẹ̀ ò ní í ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa mm. gbogbo ẹni tí máa ń pẹran lọ́dọọdún tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí púpọ̀ nù wá àti ìmọ̀ ibo làṣírí ó ti bò tí a fi rí owó rẹ̀ rán. ọmọ kò ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí wa. mo tún sọ ti ah. àwọn míì mo wá ń gbà ládùúrà fún wa pé gbogbo wa pátápátá ọlọ́run ó bò wá láṣìírí ibi tá a rókan rẹ sí ibi tá a rókan òre sí ọlọ́run ó ṣì ná àrànṣe fún wa mm. àrànṣe yẹn ó gbòòrò tí ó lè tó wàá gbọ́ bùkátà àti tọdún àti gbogbo àwọn nǹkan mi. àbí àti fọkàn mi balẹ̀ tí mo ní gbogbo tó bá fẹ́ wá bẹ́mi àti ẹ̀sọ́dún léyà kí wọ́n ṣẹ̀ máa kọ̀wé. èmi ò dúró lórí ọ̀rọ̀ àpíà o èmi dúró lórí ọ̀rọ̀ rẹ̀ mi ò dúró lórí ọ̀rọ̀ rẹ̀ o kì ń gbòòrò ó ti lẹ́nu ọdún òun bó ń bá ti ń bọ̀ gan lòun ó tún mú extra dání hmm. yóò ti wá àti a sọ wa kó tó èmi ò dúró lórí ọ̀rọ̀ àpíà o alẹ́ mi gba ọ̀rọ̀ àpíà gbọ́. Ah, alẹ́ lẹ́rù mi tọ́ fẹ́ fún yẹn lẹ́ran jàre èmi eh? ọ̀rọ̀ àpíà kẹ́ni mi ò dúró lórí ọ̀rọ̀ àpíà o. àpíà tó ti lóun ó ti sẹ́ndì ẹran ẹran ti dé ní ọdún kọ̀ọ̀la. kó fún mi lónìí tó bá sì fún mi lónìí gan-an bẹ́ẹ̀ lómi náà bá fún mi gbà tó ráwọn àlejò ọ̀pọ̀ lásìkò ọdún eh, kò sí ọlọ́run hmm. bàbá ṣe kò sí wàhálà. Eh, ọdún mùsùlùmí lọ́dún iléyà pàtàkì ọdún mùsùlùmí lọ́dún iléyà mò ń bẹ láyé láàyè mo wà láyé ara mi mò ń bẹ láyé láàyè mo wà láyé ara mi ẹ bá mi yọ bọ́ ànábì sálàlálù àsálà padà sí ojú òpó owó hmm. wà owó òsì gẹ́gẹ́ bí ìdílé aláyọ̀ ọ̀nà owó la lè gbà láti fi ṣe ọdún tọ́dún ó dùn tí gbọ́ngbọ́n ó sì kàn sí tí àwa gan mọ̀ pé apẹran o apẹran o kò ní túmọ̀ kankan mm-hmm. kọ́lọ́hún ó sàlù bẹ́ẹ̀ yọ̀wọ̀ sáti sáti ló wẹ̀ ẹran <laughs> eh. yóò sápá àwọn nǹkan mi mm. èèyàn lè pa ọlọ́run ní jó rí bẹ́ẹ̀ fáwa. ǹjẹ́ <laughs> àmì àti gbogbo wa. ẹni tí gbogbo àwọn ọ̀rẹ́ tèmi tó wá fẹ́ wá ní tó ń tíra lásán ni pé kọ́ máa retí àgè máa wọ kí wọ́n máa fún wọn ní kínní. ẹ ẹ ẹ tó bá mọ̀ sí gbàlá mọ̀ sí hello. hello. hello ẹ̀ mà káàárọ̀ ẹ káàárọ̀ sà. orúkọ yín àti bíi ń bá a sọ̀rọ̀. yusuf ibrahim. láti. láti olómi. ojú òpó yín kọ́ lẹ́gbàá yìí ẹ ṣeun o ẹ̀lú ẹ̀ káàárọ̀ mr yusuf ibrahim akumurọdun ẹ̀lú ẹ̀ káàárọ̀. láti. ohun yẹn ò wá jákè dáadáa o. yes ma ẹ sọ̀rọ̀ ẹ fẹ́ jẹ̀bùn àpíà ọ̀rẹ́ ah, kẹ́bùn wa ah, wọ́n á bẹ̀rẹ̀ bọ̀ wọn ti gbọ́ pàpíà fẹ́fẹ́ fún wa lẹ́ran ọdún <laughs> wọ́n ti wò pé bóyá bọ́ọ̀ náà bá pè yọ fún ọ náà táwọn wá fún ọ wá sí gífèwé dákun. hello ẹ káàárọ̀. hello. hello. Ah ẹ káàárọ̀ yóò jó láàárọ̀ ìfọwọ́sàn tí máa wọlé nì eh. ah, ẹ bá mi kí bàbá mẹ́ta ayéfẹ́lẹ́ o àti mara láti gbàgbà tó jọ wà lọ́dọ̀ sami ẹ eh, n tẹ́mi fẹ́ sọ ni wípé obìnrin ló nílé gbogbo obìnrin kó máa gbọ́ mi. àwa àti kúrò lórí yẹn anyway ẹ má jà dá yín lágara ẹ má jà dá yín lágara ń gbọ́ yín. Ah, ó dáa obìnrin náà kó ṣàtúnṣe owó wà owó òsì kóbìnrin ó ti ọkọ rẹ̀ lẹ́yìn hmm. ohun gbogbo tó bá wà pẹ̀lú ìdùnnú ni kóbìnrin ti gbà á wípé ọkọ mi bọ́dún ìbárí báyìí ọdún tó àtún ló láyé yóò dáa jù báyìí lọ. Hmm. tí ìtùnú ọ̀rọ̀ bá ti wà èmi èmi ni mo sọ̀rọ̀ kan láàárọ̀ wípé àjẹbí mọ́ mọ́ ọlọ́run kò mú jàdú ẹ̀yìn èèyàn mi o àjẹbí hmm. mọ́ gbà ló ń kó gunjàlù tí ọ̀rọ̀ tútù bá ti wà láti ẹnu obìnrin tí ọkùnrin ó ọkùnrin fẹ́ẹ́ lè lọ ta gbogbo nǹkan ara rẹ̀ láti mú mm. kàn wálé fọ́bìnrin mm. bó ṣe jẹ́ nìyẹn mm. kí ọdún yìí lè dùn kí ọ̀rọ̀ tútù máa tẹnu gbogbo obìnrin àgbáyé bọ́ sọ́wọ́ ọkùnrin èmi ò dé báyìí orúkọ yín mr idowu bakari láti olúndé ìbàdàn. ẹ ṣé gan ni a dúpẹ́ sà ọ̀rọ̀ tútù tí wọ́n ń sọ yẹn ó ṣe kókó ṣe pàtàkì nírú àsìkò tá a wà yìí ẹlòmíì ọmọ pé ọkọ òun kò sówó ọmọ pé wà ń tara lọ́wọ́ o ọmọ pé ẹni ẹlẹ́ni kan òun yóò sì mú kí ilé kó gbóná janjanjan pé ẹ̀yin yóò mọ sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kọ̀bákùn gbé ẹ̀yin yóò tó máa bóyá kí ló dé ẹ mọ wá nu ọkọ yín lọ́rọ̀ lójú àwọn ọmọ ẹ̀yin ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ yín gbòòrò sóòrì ibi tó torí bọ̀ ọdún fún yàwó máa bá a lọ náà rè ó sì dọ́kọ̀ yà kalẹ̀ ni mm. ẹ sàrún ẹ ti ọjọ́ ti ń lọ àrí ọjọ́ mùsùlùkùn mọ́lẹ̀ èèyàn kan péré láàfún lórí ọ̀fẹ́ sí kó tó di pé a mọ̀ daṣọ bo ìtàgé tó múlẹ́rọ fún tààrọ̀ ẹ̀ ló ẹ̀ káàárọ̀ o. iṣẹ́ náà iléeṣẹ́ fresh fm ò ní dàrú. àmì ẹ̀ pọ̀ o. mo fẹ́ fi orúkọ bora mi náà ṣe hmm, hmm. torí pé mo ní ọ̀rọ̀ pàápàá nípa ara tèmi láti bá mi sọ ẹ má bínú torí ẹ sọ pé tí kò lórí ọ̀rọ̀ yẹn bọ̀ yẹn ká mi lára hmm. nǹkan nǹkan tó ṣẹlẹ̀ tèmi náà ni o. ọtẹ́ ìgbọ́lọ́wọ́ e hmm. ọ ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ bọ́ ẹ mọ̀ pé ìgbà mi máa ń wà tó bá yàgò fún wàhálà ìwọ rí nǹkan máa ọmọbìnrin ń sọ yìí lóòótọ́ mi ì àti irú fídíò yẹn bó ṣe é ṣe pé nǹkan tó gbìn padà ń ṣe é ṣe ṣe Ẹ mọ̀ pé ọmọ rẹ̀ ní ìwà kò ṣe é sọ torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí èmi ẹ sà ṣe máa pè wá lábẹ́ aṣọ ṣe máa pè wá lábẹ́ aṣọ kájọ sun àsọyé pọ̀ kò pọ̀ dandan kó jẹ́ ń tá gbé wá sórí afẹ́fẹ́ a lè jọ yanjú ẹ̀ ní tùbí nùbí. mo wá ní nọ́mbà yín lọ́wọ́. Mm, a fi ta a fa àwọn nọ́mbà yẹn síta. ok sir. ẹ ṣeun. ńlá máa lọ ọdún léa ọdún ńlá máa lọ ọdún léa kò sébi wọ́dún kankan nínú gbogbo fẹ́sítà o ọdún ńlá máa lọ ọdún léa ní ọjọ́ ti lọ àsìkò tí kó wá ń papá mara ọrùn hmm? mo fọlọ́run bí ọ̀dà kò jẹ́ àgbà ilé àbí àìwọ́ náà mọ́ bínú. hello. hello ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ o. ojúmọ́ ni o. ẹ káàárọ̀ orí àtọrùn. àwa rèé àwa kan pé. o, ẹ ó kan tí mo fẹ́ dá sí ọ̀rọ̀ tẹ́ ń sọ. orúkọ yín sà. ten discuss láàárọ̀ yínúfà lórúkọ mi láti us. ok à ń gbọ́ yín sà. ṣe rí ní tí a bá wò ní ti ti ọlọ́run gangan hmm. ìgbà tí ọlọ́run máa dá àwọn obìnrin ó dá wọn láti ẹ̀fọn ha ọkùnrin hmm. ó wá dá wọn lẹ́fọn ọkùnrin tó jẹ́ owó sí lẹ́f gbogbo nǹkan tí obìnrin bá ṣe ó ṣèṣì ni bó bá dáa ó ṣèṣì ni bí ọba dẹ̀ dáa ó ṣèṣì náà ni mistake náà ó sì sí ni. Hmm. so tẹ tọkùnrin bá fi yín yẹn tọkùnrin bá kọ́. yàgbọ́járe ẹ tẹ̀síwájú. now ní ní ti ní ti ní ti ní ti spiritually nìyẹn. kẹ́rin hmm. ní ti rúùlù táwa wà yìí domestic violence ni wọ́n máa ń perú ẹ̀. bẹ́ẹ̀ la ń pe nàìjíríà náà. ok ìyá ìjìyà tó wà ń bẹ fún because tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó bá kò lè má ṣẹlẹ̀ pé ẹnìkan ó ya wèrè ó na ó na ìyàwó ẹ̀ bọ́ tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ domestic violence náà ń pè é rúbí tí wọ́n dẹ̀ onítọ̀hún tí wọ́n bá ti mú báyìí láyé ó lè má ó lè má ṣiṣẹ́ tó ó lè má ríṣẹ́ mọ́ láyé kò sí ipò tán tó bá wà níbi iṣẹ́ kan wọ́n lè kúrò níbi iṣẹ́ yẹn. ẹ sà àsìkò wa ọjọ́ ti lọ ẹ bá wa gé pépèpè. yà wọ́n lè kúrò so tíjì yà bá wà fúrú nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọba ní nàìjíríà mo rò tàbí láfíríkà generally mo rò pé a ní kò ní máa sírù kan a nara wa pa bẹ́ẹ̀ yẹn mu so nǹkan tí èmi kan fẹ́ fà lọ nìyẹn. ó dà iṣẹ́ àdúgbẹ́ ẹ ṣe gan. kíndì èké ọlọ́sàánú wa. àmì ẹ̀ṣẹ̀ bọ̀dá yóò sọ láti amẹ́ríkà. ẹ bá kí gbogbo àwọn èèyàn wa lórílẹ̀‐èdè amẹ́ríkà ọ̀gbẹ́ni gidado imam mm. láti mina àwọn náà wọ́n fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa lórí ètò yìí gbogbo yín pátápátá òun la kí mm. àtẹ̀jíṣẹ́ pọ̀ a lè ka gbogbo ẹ̀ tán àwọn eléyìí tí a lè ka gbogbo téèyàn bá máa fún bẹ́ẹ̀ lọ́dún náà pátápátá látòkè délẹ̀ everything everything everything everything látòkè délẹ̀ mo <laughs> sì gba everything. àyàfi tí owó ọ̀bà ká nìkan ah. láàánú rà fún ìyàwó wa lásìkò yìí. owó ọ̀ràn owó ọ̀ràn fẹ́ẹ́ bó o ní ẹgbẹ̀lẹ̀mùkún owó tó ọba nífẹ̀ẹ́ mi kò sí nǹkan. ẹ ṣùgbọ́n o ti nífẹ̀ẹ́ mi o ti nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o sì fẹ́ nǹkan mi mọ̀ lẹ́yìn. ìfẹ́ ni mo nílò o ti tẹ ọlọ́run ìfẹ́ ìṣẹ̀tọ̀. o ṣe jàre. ẹ dákun ẹ má jẹ gbèsè o ẹ má jẹ gbèsè ṣe ọdún o ẹ má jẹ gbèsè o ẹ má ṣe kò sínú kò sínú òfin àti ìlànà ẹ̀sìn gan pé ká lọ rèé tọrùn bọ gbèsè torí pa fẹ́ pa ẹran ọdún ah. pàápàá ẹni tí ó bá ní àgbẹ́kẹ̀lé àbí ẹni tí ì ṣe pé oníṣẹ́ oṣù bóṣù bá parí ń gba sálárì ẹ mọ́ tọrùn bọ gbèsè o hmm. ọdún ọ̀tàn o. Mm bàbá sọdún eléyìí ọdún míì tó ń bọ̀ o. ó lè pín ẹran kọ̀ọ̀kan lè yẹn pa lọ́dọọdún bẹ́ẹ̀ rí tọdún ipa kò sọ pé ẹ̀ lè pa mẹ́wàá lọ́dún tí ń bọ̀. ọlọ́run ó bo gbogbo wa láṣìírí ló kọ́ gbogbo àwọn èèyàn tí àjọ daṣẹ́ pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ fún tààrọ̀ ìmú ìwá akínsọ̀jẹ́ àpíà ó ń lamojú ẹ̀rọ tá a jọ lórí ọ̀fẹ́ láti jọ ṣiṣẹ́ papọ̀ fún tààrọ̀ yìí àwọn èèyàn wa lẹ́nu lórotolú àti jíde lóde apá abẹ̀yẹn adékòǹgà àti ṣọlá tẹ̀là nídìí ẹ̀rọ amúnáwá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà lápá bí àti lókè ọ̀hún gbogbo yín pátápátá ńlákílà ìdẹ́nìkan sí lẹ́yìn ètò yìí àwọn nọ́mbà tẹ́ fi lè bá wa sọ̀rọ̀ tó bá jẹ́ pé orílẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen zero eight zero twenty three thirty three sixteen eighteen ojú òpó tó lu já sí ọ̀dọ̀ tèmi nìyẹn. ojú òpó tó lu já ọ̀dọ̀ ọ̀run Dr. Olùtayọ̀ Fálétí zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lẹ fi lè pè wá táyẹ̀rì wa bá sọ̀rọ̀. bá a bá lọ lọ́sẹ̀ yìí a tún padà wá tó bá di ní ọjọ́ mẹ́jọ kẹlẹ́mi ó má gbà á kọ́lọ́hún ó sì má pokù ló ń sọ̀rọ̀ títí ọjọ́ mẹ́jọ tá a mọ̀ pàdé orí àtọ̀run agbébọ́dì wa ná Waheed Akintayo ló kọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ara rẹ̀ láfi ṣọdún ẹ̀mí ó ṣe púpọ̀ rẹ̀ lókè èpẹ̀ ẹlẹ́mbẹ̀hùn òdìlábọ̀ ẹ ṣe ń ṣẹ́wọ̀n o Dr. Olútáyọ̀ Fálétí yẹ̀yẹ́ agbẹ́dẹ̀gbẹ́yọ̀ káfíńrẹ́ pàdé lọ́jọ́ mẹ́jọ àmọ́ aládùúgbò yẹ̀ dọ́là o ìròyìn ajá àbálẹ̀ ọ̀ ń bọ̀ lódìdí. ọdún ńlá ọdún ìyá àgbà gidi ní í ṣe ìwé kú ni wọ́n tẹ́ gẹ́gẹ́ bí Buhari ṣe kọ́ a. àwọn àbá àwọn bí ń ṣe wá sí pẹ̀lú lágbára tó ń lò nǹkan lé àwọ̀ ètò pálọ́ọ̀mì yóò wà lẹ́yìn o. Fresh FM nìbàdàn làwà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Ìrèmídé, Ayọ̀mídé, mo ti ṣoríire, ẹ wá bá Today not today make we dey dance, today not today make we jolly today na today make we dey dance o oh. today na today make we jolly today na today today na today today na today today today. ire owó yá lẹ́mi o ire ọmọ wa yá lọ́dọ̀ mi ayọ̀ yá lẹ́mi o ayọ̀ akari everybody ire owó yá o ire ọmọ wa yá lọ́dọ̀ mi ayọ̀ yá o ayọ̀ kárí everybody tí mo ti ń gbàdúrà o. mo wá dúpẹ́ mo rẹ̀ sí ayọ̀ lẹ́fẹ̀lẹ́. gbogbo tí mo ti fojú sọ́nà o ayọ̀mídé. plenty blessing lójoojúmọ́ ire ayọ̀ lójoojúmọ́ ayọ̀ ló yá lọ́dọ̀ mi ire ọmọ yá lọ́dọ̀ mi ayọ̀ yíyá kárí everybody ẹ ṣá mi ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ la máa sọ. ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ rẹ. ìròyìn ayọ̀ la máa sọ. plenty blessing for me plenty blessing follow me plenty blessing for me plenty blessing follow me. mo dọ̀lọ́mọ mo dọ̀lọ́mọ mo dọ̀lọ́mọ ilé ayọ̀ mi dé. ọ̀rọ̀ ó wá bá wa gbé lójoojúmọ́ ayọ̀ ayáléwà o. follow me plenty blessing follow me plenty mercy follow me everywhere I go make I see your face everywhere I go make I see your favour ayọ̀ abá lé mi o ayọ̀ abá. sóríire bàbá mi mọ́ ẹ bá mi dúpẹ́ nínú ọdún tá a wọ̀ yìí mo máa lówó mo máa kọ́lé màá sì tún ṣe ohun rere tẹ́gbẹ́ mi ń ṣe. àlàáfíà ẹ̀mí gígùn ó fi tẹ́ wà lọ́rùn bàbá agbẹ́nipa kò ní gbé wa pa àmín gbọ́mọgbọ́mọ kò ní gbọ́mọ wa àmín a ò ní kókó iná àmín a ò dẹ̀ ní kókó gbogbo wa bàbá tẹbí tara. ìrèmídé ayọ̀mídé mo ti ṣoríire ẹ wá bá mi jó ire ọ̀hún yá lẹ́mí o ire ọmọ wa yá lọ́dọ̀ mi ayọ̀ yá lẹ́mí o ayọ̀ àkárí everybody ire ọ̀hún yá lẹ́mí o ire ọmọ wa yá lọ́dọ̀ mi ayọ̀ yá lẹ́mí o. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ìfàsẹ́yìn tí ò lẹ́gbẹ́lẹ̀kùn mímọ́ mú bá orílẹ̀-èdè àti ìpínlẹ̀ tó sì lè múni pàdánù ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti àwọn nǹkan mèremère tíjọba ṣe fún ìgbàyẹ̀gbádùn aráàlú àní ṣòfò ẹ̀mí bẹ́ẹ̀ la ní ṣòfò dúkìá ẹni bá létí kó gbọ́ dènà ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi àwọn ẹbí tó méyalé àgbàrá ya sọ́ọ̀bù kọlù lọ́dún 1980 òní gbàgbé ẹ̀ láíláì bẹ́ẹ̀ la bẹ́lọ̀n kírú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tó ṣẹlẹ̀ lọ́dún 2011 tó ṣẹlẹ̀ mọ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ ní òjò alágbára milẹ̀ tìtì kó ṣẹlulẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí tó lè ìfọ̀mẹ́yàlé àgbàrá ya sọ́ọ̀bù kómi ó mọ̀ bá wàá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ló ṣe yẹ ká gbáradì láti dènà ìṣẹ̀lẹ̀ kún omi ẹ má dalẹ̀ sójú àgbàrá ẹ dẹ́kun kíkọ́lé sẹ́bà odò kó ní kálukú lágbègbè àti nínú ilé kárí pa lọ́júsùn omi tó já gaara fresh one oh five point nine fm lónìí láti dènà ìṣẹ̀lẹ̀ kún omi ojúṣe mi àti ẹni. most listened to radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. This is your number one radio station. ajé olókùn òfò olómi sanra. alhaji odua ẹ kú oríire o ká tó fi yàn joyè láàrin ìlú ó ní láti jẹni rere àsámọ igan ló ṣe kòńgẹ́ princess dr tóyìn kọ́ládé pẹ̀lú bí bàbá wa àròlé odùdúà ọlọ́fin àdìmúlà ọ̀ọ́ni adéyẹyè ẹni ìtàngúnwùsì ọ̀jàjà kejì ọ̀ọ́ni tilẹ̀ ifẹ̀ yóò sì máa fi joyè ìyálàjẹ gbogbo ilẹ̀ odua ní sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún yìí lóòtú fẹ̀ mélòó la ó kànú eyín adípẹ̀lẹ́ làmúyẹ princess doctor tóyìn kọ́ládé tó fi yẹ nípò ìyálàjẹ odua ṣe ti ìtọ́jú àwọn ògo wẹrẹ ni tàbí àwọn àkàndá ò gbẹ́yìn àwọn òpó ń kọ́ ìlú mọ̀ká lágbàáyé pabambari rẹ̀ ní ṣíṣe àgbélárugẹ ọdún ajé olókun èyí tó sọ ọdún ajé di gbajúmọ̀ nílẹ̀ ẹ̀fẹ̀ nílẹ̀ nàìjíríà ìlú brazil àti káàkiri àgbáyé ọ̀ọ́nirìsà ìkátótó símú lẹ fi ré princess doctor tóyìn kọ́ládé ewé oyè àmọ́ríò ara líle lẹ́ òfin lo ipò náà àṣẹ. ajé olókun òfò omi olómi sanra. ẹ̀hẹ́ ó dà ìyáàfin àwọn àmì wo la ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an náà ṣé ó máa ń pẹ́ lórí ẹ̀rọ ọ̀pẹ ni. bẹ́ẹ̀ni dókítà. Hmm, ó dẹ̀ tún máa ń pẹ́ lórí ayélujára. bẹ́ẹ̀ni ó máa ń pẹ́ gan-an ni dókítà. ó yé mi <laughs> dátà rẹ̀ ò dẹ̀ kí n tán àbí. dókítà kókó ojú ọ̀rọ̀ náà ni pé tí kò bá sí lórí ìpè a máa wo eré tá a máa rẹ́rìn-ín débi pé ẹ máa gbọ́ ní máìlì mẹ́jọ. <laughs> ìyáàfin ọkọ yín ti kó glo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa. Ah! bẹ́ẹ̀ni o ẹ̀yin náà kó glo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa tẹ́ bá forúkọ sílẹ̀ tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní lọ síìmù glo tuntun yín ẹ gbà àfikún ọgọ́rùn mẹ́fà náírà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fẹ́ tó àfikún ìdá ọlọ́gọ́rùn kan lórí gbogbo ètò déta yín kẹ́ ẹ lè wà lórí ayélujára kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ sì dọ̀wẹ́ kẹdìgbà tó bá wù yí àwọn alábàáṣòwò wa tuntun àti tó ti wà tẹ́lẹ̀ yóò jẹ àfikún ìdá ọlọ́gọ́rùn méje ní gbogbo ìgbà tí wọ́n bá ra káàdì ẹ kàn sí glo world tó bá súnmọ́ Glow Unlimited. ìfàsẹ́yìn tí ò lẹ́gbẹ́lẹ̀kùn mímọ́ mú bá orílẹ̀-èdè àti ìpínlẹ̀ tó sì lè múni pàdánù ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti àwọn nǹkan mèremère tíjọba ṣe fún ìgbàyẹ̀gbádùn aráàlú àní ṣòfò ẹ̀mí bẹ́ẹ̀ la ní ṣòfò dúkìá ẹni bá létí kó gbọ́ dènà ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi àwọn ẹbí tó méyalé àgbàrá ya sọ́ọ̀bù kọlù lọ́dún 1980 òní gbàgbé ẹ̀ láíláì bẹ́ẹ̀ la bẹ́lọ̀hún kírú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tó ṣẹlẹ̀ lọ́dún 2011 tó ṣẹlẹ̀ mọ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ bí òjò alágbára milẹ̀ tìtì kó ṣẹlulẹ̀ ìfọ́nmẹ́yàlé àgbàrá sọ́ọ̀bù kómi ó mọ̀ bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ló ṣe yẹ ká gbáradì láti dènà ìṣẹ̀lẹ̀ kún omi ẹ má dalẹ̀ sójú àgbàrá ẹ dẹ́kun kíkọ́lé sẹ́bàá odò kó ní kálukú lágbègbè àti nínú ilé kárí pa lọ́júsùn omi tó já gaara fresh one oh five point nine fm lónìí láti dènà ìṣẹ̀lẹ̀ kún omi ojúṣe mi àti ẹni. can hear the sound of the drums, the airstream twinkling bellingly, and the flute plays. I can feel the heat of hands that plays the naked antelope. The voice of the people shakes the environment. It's the Olympic laughter with remote in control. It shocked you! It shocked me, I swear. you Featuring Clean the Drunk, Aproko, Adaporo. Remote, allow me concentrate. Death Talker, Macaroni, Kitiru, Willie Arule, Bash, Dr. Smile, MC Damola, Music by DJ Sexy, M. Giblo, Fabulous Peasy, Henzo, Sade Black, and many more. Tickets 500k America, 250k Europe, 5k Asia, 2k Africa. Date Wednesday, 21st July, a day after Ilea. Time 3 p.m. Venue Morph 21 Event Center, Ring Road, Ibadan. Get ready for Olympic laughter with remote in control. Proudly brought to you by Titan Fans. Hi, Weibo. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. A beautiful morning to you. This is Fresh 105.9 FM Ibadan. Please listen to the following personal paid announcements. Kunle Ade Homes is hiring 1. Full time marketers, minimum qualification national diploma. 2. Admin managers. Qualification 3 years experience. Salary is very attractive plus commission on every sale. Interested applicants should please call 090 2157 7059 or 081 69 9666. You can visit our head office at 82 Brick House, MKO, Abiolawe, Ring Road, Ibadan. The American University Cyprus invites interested candidates to scholarship screening and on spot admission for 2021 2022 academic session. Interested candidates should come with their credentials. Students awaiting results should also come. Applicants who come with their sponsors will be given priority. Venue UI Consultancy Services, University of Ibadan Campus. Date Wednesday 21st and Thursday 22nd July 2021. Time 10 a.m. to 5 p.m. daily. Requirements WIEC or NECO or GCE awaiting results can apply. The American University Cyprus is the best university in